السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب من يؤتي الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله وبعلا ندله أنت رأيكاتي قفال فاوة أولو فاوة أولو شكاوة síwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́nkọ́ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ̀hábà rẹ̀ ẹ̀mtẹ́lẹ́ wọn bá kó sánú àwa náà tọ́láwọn òbí wa tàwọn alfáwa àwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà ọlọ́mọta sánú wa láti alkiyama ilé ni hútùpà kìíní nínú oṣù kejìlá oṣù hijja 1441 lẹ́yìn yíra ní muhammad sallallahu alaihi wasallam إجراء دور مكة في المدينة أقول يخطنا لكل ذو الحجة وآداب إيد الأدعى ولا تنبفوا وأسواد أكبره كل ذو الحجة أتي أو يقو تاكي أمكو إيد أو يقو تاكي عبد الله ولوبا عبد الله قبنا وأبا ناكو سنتاشي تبا فكرة إيد ني أدوين ونقبع ثلاثة ريس أبا ولا إيد تاكي

lẹ́yìn náà mo jẹ́rì pé kò sẹ́ni tẹ́mọ̀rọ̀ jẹ́rì fún àfọ́lọ́ ní kò fúrúgbù fún bẹ́ẹ̀ni mo jẹ́rì pé anábí wa máa ń bẹ̀rẹ̀ sallallahu alaihi wa sallam ẹ̀rú ọlọ́run bá ní fi ṣe ọlọ́run bá ní ìṣe ọlọ́run kó bá nábì náà tàwọn ará rẹ̀ tàwọn aṣọ hábà rẹ̀ àmìsẹ́láwọn bá kó sánú àwa náà pẹ̀lọ́run òbí wa tàwọn alùsáwa ó mọ̀ pé ọdún yìí tuntun kan náà nìbà ọdún yìí fourteen forty one ó ti dókun nàìjíríà dókun náà nìyí ọ̀tẹ́sọ̀ ọdún náà fi àwa kẹ́mi ṣáàrẹ́ ìzìlẹ̀ ìjà ó mọ̀ pé àwa ní àwa ìbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ oṣù ìzìlẹ̀ ìjà ọdún kẹta قال رسول الله صلى الله عليه وسلم الحديث ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذا الأيام يعني أيام عشر nígbà pé kò sí dọ́kan tí àwọn àmàlù sọ̀rọ̀ àtọ́lọ̀ nífẹ̀ẹ́ sí wọn ṣe rí àwọn ọjọ́ ìlọ lọ́fà tọ́lọ̀ sójú ẹgbẹ́ra pé wọ́n fàájẹ̀ wọ́n láyálì àṣẹ ọ̀ṣàfẹ́ ẹ̀wọ̀n wọ́tà wọ́n lẹ́lẹ̀ الشافعي على الله في أجوه دبر أجوه نعم دقي وانيه والوات على الله في دعوة على حبوها شيء الله في القرآن يعني عيام العسل قالوا يا رسول الله ولا جهار في سبيل الله كيف أستشاري منه سمي كل أبدا الجهاد يهتنه سمي كيف سبرز الحجة سبب قال لا ولا جهار في سبيل الله ولا غير أستشهاد إلا رجل خرج مثل العقد للنفس وما ليسمى يرجع بذلك بالشيء مثل لو قالوا جوك يا رأسي إن كان قول رأسي هنا أقول رأسي لي أمي أغاتا أسي أغاتا أدي أمي أغاتا kẹ́bí tó bá gbé ẹ̀sìn kàrà wọlé bí ẹ̀sìn rẹ̀ ní kò sí nílá ẹ̀dẹ́ tó bá iṣẹ́ rẹ̀ nínú àwọn tó mẹ́wàá yìí bóyá mi ní Islam àìsàn àlò tó mẹ́wàá yìí lọ́nà sọ́jà kálù dáadáa kálù àwọn ẹ̀sìn mi wá kálù kọ́sí bàbá ńlá wa nàbí ilá Ibrahim kò là inni hadani rabbi ila siratin mustaqim دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأن أول المسلمين قل إنني هداني ربي إلى صراط المستقيم kíyó ìjọba mọ̀nà fúra ní ọlọ́ọ̀bá ló fi mẹ́nà ọlọ́mọ sọ ọ́nà láìláìlá ojú ọ̀nà tààrà ni ojú ọ̀nà wo ni dínà kíyàmà ní ẹ̀sìkì sílẹ̀ nílùú ibrahim ojú ọ̀nà bàbá ńlá wa ibrahim gbogbo aláàmà ń tọ́sẹ̀ sí àtàwà ńlá wa ibrahim ní oṣù yìí nígbà tó ti mẹ́sàn mẹ́sàn ninety four ninety six years old wọ́n tọ́ sí àfúnlọ́mà wọ́n tó wàdó máa tẹ́ sí sàmà bálaga máa ò sáàyà wọ́n mọ̀ tó tó tó tó tó tó tó tó tó إني أرى في المنام أني أتبعك قال الله لك ما بيه فانظر ماذا ترى كده وليت يوم افعل ما تمر يا عبد يا عبدي افعل ما تمر تتبعه بأمين فلو قلت أنك شيء أبدع أبدع الله سبحانه وتعالى بيناه بذبح عظيم أوانا قوة الوعب هنا لفا عظيم الله لبين أنا بقول لك بقى بقول نور بقول نور زبحة إيه ثم أصلا بقى قبعه أقول لك ايضا طلب على سبيل روما من الاسلام قال الاباني روني عدنا وداتب لهم يا ولي ان هذا البدء العظيم الحوت وعاني زي قال يا فاس الله يمنى فاس هو من فاس ولوبا زي فاس الله يقول فاس كما شاري اقوام كما شاري كعطا يقول يمسي ولوبا لما سابع النبي محمد صلى الله عليه وسلم حبيب وعرض وصلنا بي عبد الله بن عمر وفي سنة أبو هريرة رضي الله عنهما أنهما يحمدان إلى السوق قال بعدما وعي عمر صلى الله عليه ولو بدناه كبراني الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد يكبر الناس بتكبيرهما إيه أهم يما تكبير بتكبير وان يقول لا أبي وابدأها أنفسهم تبتكم أن تقولوا أرى السنة بقى وان شيء لونهم وقدر ابن حجي دي دي دي ايام التشريك بكي كتا موضوعي نان يولوه بان صفوان القرآن الكريم كتا موضوعي عدوه سيرات يولوه بان كتا واذكر اسم واذكر اسم رب اسم اسم الله في اهم المعلومات اما سي عوان رسي الله بان لا هو هو كماني قدر ابن حجي اسمي بجاق الكلاب الحجي اما بسيرات يولوه بان ولم يكن سيرانه فولوه بان القرآن الكريم لا لا إلى الله ọdún yìí ọ̀pọ̀lọpọ̀ ní láì sí hajj kíláwà aṣe a rí pé àkúsẹ̀ fún àṣírí ti láti rú Qur'an àwọn tasbih àwọn tahmid àwọn tasbih àwẹ̀ lọ́jọ́ àràfà ní Muhammad sallallahu alaihi wa sallam ó ní kò sí ọjọ́ tí ìyẹpẹrẹ ìdánújẹ́ máa bá ṣe nǹkan sí ọjọ́ àràfà ìyẹpẹrẹ àti ìdánújẹ́ máa bá ṣe nǹkan fún ọjọ́ àràfà àwọn tó wà lára fa gbogbo ẹ̀sẹ̀ wọn lọ́wọ́ tẹ́ ìforíjì wa àwọn tí wà ń lé kí a lọ ọjọ́ ìjọ pé inú ẹ bàjẹ́ ni mo rò gbogbo wàhálà tó ń ṣe sí ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ Muharram ìgbà lẹ́jọ́ 9th of July pẹ̀lú àwọn ẹjọ́ kẹtùkà níbi àdébàdìbà ọlọ́wà àwùgbẹ̀ kúrò fún olóòjọ́ bẹ́ẹ̀kì sọ́jọ́ náà wọ́n mú tàbí ẹkùn bàbá fún ọlọ́pàá àwọn àti pé kí ni kókò kọ́ra káàdì ní ìdájá aláìsí àwọn ìṣẹ́rí ìgbàlónàmù ó ní ẹwù ẹwù tẹ́jú ní ìgbàràn yẹpẹrẹ òtẹ̀dúlẹ̀ àti àbùkù yóò bá ṣe ìtọ́jú àràfà jọjọ́ ìkú lọ àwọn tó láràfà wọ́n kó bẹ̀rẹ̀ tọrọ fún mi àwọn tí a wà ń lé àbàwẹ̀ lọ́pẹ́ ọgbẹ́rẹ̀ ọlọ́ fún mi pátá ọlọ́ fún mi wà ọlọ́wọ́ sàrà wọ̀ sàrà máa mú tíwá tó pé kára lọ́sọ̀ nǹkan fúru sí almadiya wọl káàkiri rọwá ó máa mi mọ́sùlù sọ pé kumar an abiy kabila radiyallahu anhu kan سعيد رسول الله صلى الله عليه وسلم أن صوم يوم عرفة وكان يكفر السنة المادية والتاكية رواه إمام مسلم وقال عليه السلام عوض أن لا جرى فايكيني ونوك فايكيني من عوي يكفر السنة المادية لا سيه الله فرجوة والباكية دي سيدوك بنا الله فرجوة كما فرجوة الله لينا فرجوة إمام مالك رحمه الله معتاره أن رسول الله صلى الله عليه وسلم قال ما رؤي الشيطان يوما هو في أكبر وأبخر وعبد الأقرب منه يوم عرفة وما ذلك إلا ما يرى من نزول أو سن الرابع جاوز الله عن ذنوب الأعظام الله أكبر الشيطان يقرأ إبانوش ما بشيطان يجو عرفة ṣe tán rí pé àà ah, ìkẹ́lọ̀ ní sọ̀kàrà yìí káwọn tó gbà rẹ̀ àpárá àfà ìkẹ́lọ̀ ní sọ̀kàrà yìí jáwọ́dúnlá àwọn ìgbọ̀nà obìnrin àdá àwọn ìpínlẹ̀ ńlá lọ zuiku ẹ̀kọ́rẹ́ ìpárẹ́ ìpárẹ́ ìpárẹ́ sí ọ̀pọ̀lọpọ̀ ń lọ ọ̀pọ̀lọpọ̀ tó kọ́mọ̀ bá ká gbogbo ẹ̀kọ́ lábẹ́ àyínlẹ̀ ọlọ́ba kọ́mọ̀ jọ àrẹ fi bá kó bí àwọn àṣẹ wa kọ́mọ̀ bá fọkàn wa má kama saduwa alama inna na tubu ilaka fasturna alama inna na tubu ilaka fasturna alama inna na tubu ilaka fasturna kọ́mọ̀ tó tàṣírí wa ẹni tó bá tún náà sírí ẹ̀ áà ilé ìtàn ìjẹpẹrẹ o ربنا إنك من أخذيته ربنا إنك من تدخل النار فقد أخذيته وما للظالمين من أنصار نظلم وناء ẹwọ àti ẹ̀pẹ̀rẹ kìtà kẹ́mẹ̀kẹ́ ẹwọ tó ṣẹlẹ̀ ẹwọ̀n ní NDCC bí NDDC wọ́n pẹ̀lú àwọn àwọn ọmọ akọ́kọ́ pẹ̀lú àwọn ó ní wá ẹwọ yẹ fẹ̀rẹ̀ fẹ́kùn ẹ̀kún lórí skrini ibi ayé nìyẹn kí o skrini àwọn ọkọ̀ wọn pẹ̀lú ọmọ bílíọ̀n jẹ́ nìkan ó tún ìgbésẹ̀ àwọn ọmọ lẹ́nà wọ́n máa sọ pé wọ́n fi ìyá jà wọ́n fi ìyá jà wọn táwọn ni wọ́n fi rẹ̀ jẹ́ra wọn wọ́n máa ń béèrè bí ìyá náà ń béèrè bá ó ti jà kú

ọ̀gá àgbà nínú àwọn ọ̀gá àgbà tí olórí àwọn wòlíì ọlọ́ọ̀bá lẹ́yìn àwọn níbi ọlọ́ọ̀bá kò sí ojú ọlọ́ọ̀ká tó tún ní àbúkọ̀ sí jí ìgbẹ̀dẹ̀ lọ́àánù tí wọ́n ń ṣe táǹkù táǹkù mọ́mọ́ ọgbà àwọn ọ̀gá àgbà gan àbúkọ̀ sí jí ìgbẹ̀dẹ̀ lọ́àánù ó ní yára sọ́lọ́lá kọ́ mi ládùú àti máa ṣe lórí àwọn níbi kọ́sọ̀ kàláwọ́mà inni zantu nafsi zantu kasira fara ẹgbẹ̀rún ilẹ̀ fara ẹgbẹ̀rún ilẹ̀ ẹ̀kí ìjọba bí lọ́wọ́ kọ́sọ́ èmi pẹ̀lú rẹ̀ bó láti wá sí ọwọ́ aṣítọ́jú rẹ̀ lójú ó ṣítọ́jú rẹ̀ lójú ẹ̀mí ìdájọ́ra wa lójú ẹ̀kọ́ fún ọba kama bẹ̀rẹ̀ ọba láti lọ́wọ́jú wa lẹ́kì lórí ọlọ́ba ìṣàjá ní ìṣẹ̀lẹ̀ òní ọlọ́ba bí n kí lọ́wọ́jú wa mẹ́jẹ̀ ń tún kí lójú ara mi ti wá kí lọ́dọ̀ ọlọ́ba lọ́mọ sí fún ọlọ́ba mẹ́rin ní Islam ilé ìní aláyé ọlọ́ọ̀bà ń bẹ̀ ọwọ́ jẹ́ tó kúnnà tí wọ́n wà láyé kájọ́ àtọ̀tọ̀rọ̀ pọ̀ ọdún láyé wọ́n ti dá pé Islam gbogbo nǹkan ló Islam gbogbo nǹkan ló létò ẹnìkan bá wá sọ̀rọ̀ ńgbà tí wọ́n sọ̀rọ̀ pa Christmas àtàwọn New Year kankan ẹnìkan sọ wọ́n pé omi kẹwì ìjẹ kò sínú Bible yìí wọ́n lè yí náà ń kọ́ ni mùsùlùmí tó wà ní Kùránì yìí ní ilé yẹ́ bẹ̀rẹ̀ sí ọjọ́ ní kẹ́bẹ̀rẹ̀ ọlọ́kùnrin bá a sẹ́kọ̀ọ́ ọkọ̀ Ibrahim azulutaki níwò ọba fúrúgì wọn bọ́bá fún àtọ́rẹ̀sàrí nígbà wọn tó iná àtẹ̀yìnà kẹlẹ̀kọ́fà ìsọ́lẹ̀ lè rọ́bì káwọn kùsọ́bì kó kí wọn ọdún léyà ọ̀rọ̀ ọdí yá ìbì ó lè yà nígbà tí kàáyé sí ha yà fi ah, ọ̀rọ̀ tí ń yẹ́ dìfà ọdún léyà ó sì bẹ̀ ó bí wa mo fi ti black and white nígbà pé ṣé ẹgbọ́lọ́ gómìnà wa tó fún ayé tó gbà kákí ìdí títí wà nígbà gbàlẹ̀ sílẹ̀ fẹ́ẹ́ ṣe pọ́tà wẹ̀ nígbà yọ kí ó yọ kí lórí rẹ̀ ni ọlọ́ àtàkùn iná àtúrọ̀ ọlọ́ba kí wọ́n ni àdáàdì táṣì aláàkọ́ ànábì Muhammad sallam àti ibn Abbas radiyallahu anhu ni annalba hajjiyar manajer kawo su kuma gaji na wasu wa hajjiyar ita hajjiyar ọjọ́ ẹgbẹ́ wọ́n tuntun ní ìpín mo ní kòrónà bìbà ọláyì láti wọ́n kẹ́kọ́ lọ àwọn ilé wa adìyẹ̀d máa nájì lẹ́yìn àwádìí omi wọ́n mánú máa nájì ìgbọ́n wọ́n dùn mẹ́rin ọlọ́run bẹ́ẹ̀ sọ fún ẹgbẹ́ ọlọ́run fún ẹ̀bùkà ìdíkìn àzíyìn àgbúgbàlì àgbúgbàlì sí owó lẹ́yìn ìgbà fọlọ́wọ́ lábẹ́ẹ̀kọ́ ọlọ́ọ̀bà ọlọ́run ọlọ́run iná àtàyìnà kàlọ́tàwọ̀sàr إن يقرأ هو الأبتر أقول الله في ضمن الإسلام لا إسلام لا إسلام أقول إسلام هو أمي بي إمام سماوي أنه أكوي إسلام من تزكى وذكر اسم ربه وصلى أصريري من تزكى دون القتل فتري أي ذكرت لما يو قتل الكيوم ويعني ذكرت في إسلاما تزكى يقول لو تكون أسريري ذكر اسم الرب دوت ذكر فصلى صلى كيرو لأي زكاة الفقيدة أقول مثلا قعدوا عليه لأجه فصل لربك ونحار كيف فلو بعد كتب لنا أي دواء عدل في إيد هلاو أو بما إيد بعد بابا إبا بدو أدوي إبا زيانا يكالي كتب لك في سيد هلاو قوت إيدي دي فصل لربك ونحار وكان رسول الله صلى الله عليه وسلم عزيز عليه وسلم وإن كان صلى العيد يوم عيد ثم ينحر نفع لينا نطبع في ناره كان يقول مثلا من صلى صلاتنا انت قد كرور انت كيت وكيد وعيد نطبع نسخنا تؤدوا عد بيانا فالي معي نطبع عيد إلي من نمر الصلاة فلا نسخة نطبع بيانا لكدول وكينو إليه كفة فينا جليل ó di wa tó á rí pé àbúmọ̀ra wa àsúmọ̀rẹ̀ dáadáa ó fi yé wa tí wọ́n súnmọ́ ta gbogbo àgbà ìdù gẹ́gẹ́ wa gbogbo wọlé kára ìdù máa tù lọ gbogbo lè dáadáa lẹ́yìn náà ti bá dé bá múra dáadáa ẹwọ tó dáadáa pẹ̀lú tùbàrí ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin obìnrin tí ò nínú kó náà wá ti gbàǹgà ìdù ló máa kírun ni bíríkì ọlọ́ọ̀ba ní sọ́kọ́lẹ̀ jọ àràfáì náà ní ọmọ ọdún náà ó di ká rí pé a lọ sí ìdí yẹn الجوق معنى تكبير ايدي يا عاوي قرني ايدي اما تكبير ايدي تسليم لاي وقريو اي جات ما تلو دكي جاسي دكي جاسي دكي جاسي احا عوانا يعمل تشريك مي وقري رد رد بيت بلوسوي حالك انت ما تكبير ايه الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد الحمد لله الحمد ọlọ́mọdé àbàbọ̀ ọlọ́mọdé ọlọ́mà ọlá kùránù kẹrin ọlá láìlá tí máa bí ọ̀nà níyà wa àbẹ́bí sí fẹ́lẹ́ ó tún máa kọ́ alẹ́kọ̀ọ́ báyìí sí àwọn àfáàlì tó dáa jù náà ní kí èèyàn pé ní ọ̀nà mẹ́ta ọ̀kanú ẹ̀ kẹjẹ bí ọdún yẹn kẹsìrì akẹjẹ lọ ìdí ìjẹrẹ gan yọ ìdí tó padà nínú ó di pé ẹran ó di kà ń jẹran yẹn alẹ́ nìkan lẹ́yìn náà ọ̀kan nú ẹ̀ka pé fáwọn èèyàn títí fún àtẹ́lì kàtàwọn ọ̀kan tí wọ́n máa ṣe ẹ́sìn ẹni tí bí ọ̀nà tuntun akúnlẹ̀ náà tí máa pọ̀rọ̀ ara ọ̀ ó ní ká fún wa ní ẹra àwọn àtẹ́lì kàtàwọn ọ̀kan ẹ̀ṣẹ́ bí alìsọ́mọ̀ ìsinmi fúríjà ó ní wa kama kúndé kama jíjẹ̀ díẹ̀ ọlọ́run mọ́tà tó kí mi ogun látàrí dáadáa ilé ní ṣeré agbẹ́kẹ̀rẹ́ ilé tó fi dáa jùlọ jọ eid almastabir dókítà dókítà lánàá àmà tẹ̀fẹ́ ọkàrí ni ọlọ́ọ̀mọ́ tàbí kọ́lọ̀pọ̀ nígbà yọlọ́ọ̀bà àwọn ọmọ yàtọ̀ bẹ̀rẹ̀ sí àdì àwọn bí ẹni mọ́ ìsinmi fún ọlọ́ọ̀bà ìgbàdúrà tó wọ́n ti mú ìjọ kan gbogbo ìṣúná yọlọ́ọ̀bà tọ́nà kó wà ká gbogbo ààrẹ ti fi kó ọlọ́ọ̀bà wọlá kùránù kẹrin aláàlá ilẹ̀ alhamdulillah náà godiya ga allah subhanahu wa ta'ala